eré amọ̀jíire rániláyé là ń ọ̀rọ̀ o okùn adésíjú adé olúbùdé odùdó ọ̀rá ń fẹ̀ ó lè na ọ̀kànrán jìgbò akẹran ó jẹwé gbégbé onílé kankan fún ọ̀run ó jíire lónìí òye ọ̀rọ̀ o adé olúbùdé ogun olúbùdé ìjà òye o ebi agbèjọ ní ìtagbèjà ẹ̀yìn olúbùdé bàbá rẹ̀ bùkàdó ó bùkọ̀yọ́ ó bùkọ ní nàná ó bùkọ ní ìkókó ó bùkọ ní ìwọ̀nà àfọ̀tàmọ́dì láyé àtijọ́ lọ bá ti pani òyìnbó sòfì ilẹ̀ o òyìnbó mọ ti sòfì kí wọ́n máa pani sẹ́rìkò ọlọ́run wá kó sàgà káà kó malẹ̀ tì ìjògùn ló bí ọ ọbí ọlọ́lọ́ ọbí ọlọ́ọ̀rọ̀ ọbí ọlọ́sàn gan òjò balẹ̀ kélé ẹdẹ olúwe àbòbò yíyan o ó gidigidi sánára láyé sádìgbò lẹ́fọn òdìgbò lórí àárà rẹ olùbùsè rí ogun abábábọwọ́ kan gbádé ọbọwọ́ kan gbé dọ̀ràn níyàn o ọbọwọ́ kan gbàgẹ́dẹ́ gbé ogun òde tó òwò dédéré bọ́ńbọ́ bàárè ha òde tó òde ajá láyé làkún làkà erí lóko òde bàmí àtàlẹ́ ìrú bẹ́yẹ ọmọ ọlọ́bàǹbà ń wẹ̀ kánákáná orí rẹ̀ àpò rákáráká òde òde. Bébí ilé máa dòró ọmẹkùn ọmẹkùn ọbí torí torí ọmẹkùn ọ̀sùn rẹ̀ o. Ìlànà tó mọ́ bá ìlànà lè mọ́ bá ìlànà kíkùdù lábómi ọba wẹ̀. Ẹ̀sọ́ mọ́ bá lébè mẹ́fà, ẹ̀jìnà sọ́ bá lébè mẹ́ta. máa wọ̀lú kí a máa mà ní o. Okun adé òní ìkáyé bí olódùmarè, omi gbọdọ̀ kí bọ́lé ajé mìrìmìrì. Ètèrè ìkùnà ní fánirì dàdọ̀dọ̀ àtò nílà o. Ọba bínú wọlé gbọ́n tètè pàdé, ìpàdé ilégbò bí òní mọ́mọ́. Òde olúbùdé rí ogun, olúbùdé ìjà òye ogun. Bàbárẹ́ Bùkàdó, ó bùkọ̀ yá, ó bùkọ̀ ní nàná, ó bùkọ̀ ní kòkó, ó bùkọ̀ àtijọ́ lọ bá dé balẹ̀ òyìnbó tòbí yẹ o. Òyìnbó mọ̀tí tóbi kí a máa balẹ̀ dé òde. Òde. Bámọ́ bá dé ní kùtùkùtù ọ̀rọ̀. Alẹ́kùn wo fẹ́fẹ́ pẹ́rẹ́ dùn bí ìgbà rírè. Alẹ́kùn wo délé àníkà àgbọ̀dọ̀ fún délé rẹ̀ ìjèlé ọmọ níbọ̀ gbóre lára kò dúdú bá jèrè lè fẹ́ lóra lára kò dúdú bá jèrè wọ̀ sọ̀rọ̀ o ọjọ́ kejì ọ̀tọ̀ dìbò ọ̀la bá ti ń jẹra ara kò dídẹ jókòó èèyàn rà nínú o òde òde abábá bọ̀ wọ́kọ̀ bá dé ọ̀bọ̀ wọ́kọ̀ gbé sọ̀rọ̀ nínú o ọ̀bọ̀ wọ́kọ̀ bá gẹ́gẹ́ jókòó débi lókè ẹsẹ̀ mẹ́rin yẹ́rù tẹ̀sí nípa kí mi lánàá ọ́ ìlú adọ́yọkùn lọ́rùn ọmọ àrídà kan sẹ́rẹ́ pẹ̀lú ọmọ àrídà kan gbọ́rọ́ kọ́ mọ́ ìdá pépà láàrin gbọ́nà ọmọ kíkà kan ọmọ náà jẹ́kù òde rédò òde yẹlẹ ọmọ àrídà rédò òde òde olùbùdé ìrí ogun ọmọ olódò àpèsè lókun o lọ́pọ̀ àdé lọ́bọ̀ obìnrin rẹ̀ ní ọba ti gidi fíhùn ẹ̀ka ẹlẹ́gbẹ̀jẹ̀ ti fi ọ́fíìsọ́kùn yè sínú ọmọ agẹ́ máa òde ìdí mẹ́ta ọ̀nà àdàrẹ́ ìrẹ́gbẹ́ ọ̀rẹ́ ọ̀bá rẹ́ ìgbà tí ọ̀bá jí ìta bá ta ọmọ sí bàtà òkè ìdàrẹ́ wọlé àbí ìdíjí àbí ju ọmọ sí kórè wọlé bàbá òde òde tó òde rere. erí ló kò ṣe bàmí rù àtàlẹ́ ìrúbẹ̀yẹ òde olùkùṣe ìrí ogun bàmà sínú àmọ́pọ̀ lẹ́yìn rẹ àgbàdo obìnrin lọ́mọ rẹ̀ ẹ̀pọ̀ o. láàbẹ̀ kí àríde ni gbogbo mi dàránù ní bàbá mi káyà yé ètùmọ̀ lérí kù mí. wọ́n ní ká ló torí àrísà lọ́sẹ̀ o. lánàá kùtùkùtù ọ̀rọ̀ o. àmọ̀ nítorí lọ́ọ́ bá dìrò lẹ́kàn orí rẹ̀ torí àmọ́lò mi lọ. Òde òde tó òde lele ọmọ màálè à. Òde olúbùdé rí ogun olúbùdé ìjà òye ọkọ̀ ọdún ọlá kùtù ọdún ọlá lẹ́rù lára ọdún ọlá mẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ yẹbíye. Ìnà àjàjì àrídé ni gbógun lè jà ránú o. Bí màá bọ̀ ní kájà yé ìdùnmọ̀ rẹ́rí lórí lórí ọgbọ́n lòlò wọ́n bá dàpọ̀ lórí láwùn ìyàwó lọ́sàn-án gan-an. That's okay. Èmi lọ́rẹ́ báyé bá mọ́tò títí mo bọ́ sórí omi. Òde àti báyé tàbí ẹbí tí ti àdé fún mi lọ. Títí àdé tún mi lọ ní Ghana mọ́bọ̀ o. Abẹ̀lú Ghana mọ́ lọ lè kú má sí. Òde títí àdé àdégbà òye o. Olúkúté pẹ̀sán nìyẹn. Títí àdé ìlú pamọ́tẹ́. ou se ligue. Olúwa kí o gbé mi ga. Ọjọ́ ń lọ lórí mi ò ìgbà kò dúró from story to glory jẹ́ kí ta mi dógò. àní kẹ́mi náà kò sí pìtà nínú ògo. olúwa ó ta kókó kí o gbé mi ga. olúwa ó ta kókó kí o gbé mi ga. ọjọ́ ń lọ lórí mi ò ìgbà kò dúró. from story to glory jẹ́ kí tán mi dógò. àní kẹ́mi náà fò sí pìtà nínú ògo àlàáfíà ń rọ ìgbà mi ń tán lọ lórílẹ̀ ọlọ́run ṣàánú mi ìdè tó dé mi dòun gbogbo kò rọ́jọ́ orí mi dé olúwa tó máa wò mí níran tètè gbà mí o ọ̀tá máa ń fa kókó mi sófin from story to glory jẹ́ kí ìtàn mi lógún àní kẹ́mi náà fò sí pìtà nínú ogun. olúwa kúkú kí o gbé mi ga olúwa ó ta kúkú kí o gbé mi ga ọjọ́ ń lọ lórí mi ìgbàgbọ́dọ̀ rọ from story to glory jẹ́ kí tán mi dógò àní kẹ́mi náà. tó bẹ̀rẹ̀ pẹ̀lú ìkorò àti ìpọ́njú ńlá ó dìgbà tó bá parí sínú ògo káyé tó ń pọ̀ from story to glory yẹ kí tán mi dógò. àní kẹ́mi náà fò sí ìta nínú ògo. olúwa ó ta kókó kí o gbé mi ga olúwa ó ta kókó kí o gbé mi ga ọjọ́ ń lọ lórí. òjíṣẹ́ ayọ̀ ọ̀dọ̀ mi ni a rán ọ sí òjíṣẹ́ ayọ̀ fún délé kan ìtàn dòdò ilé mi lọ́kàn mo fẹ́ rí. àfòjílẹ̀ kan ìtòdógò ilé mi ló kún mo fẹ́ rí ọ. ọba tètè dé o áńgẹ́lì mi tó bá dé ìtàn mi á dópin ojú ọgbẹ́ ìbànújẹ́ ń bẹ lára mi wàá bá mi bùrọ̀rọ̀ ayọ̀ sí i ó ti ṣe fún Maria àti Elizabeth. iṣẹ́ ayọ̀ ọ̀dọ̀ ni a rán ọ sí mo jíṣẹ́ ayọ̀ fún jíṣẹ́ ayọ̀ fún dílé kan ìtàn dògbò ilé mi lọ́kàn mo fẹ́ rí ọ. áńgẹ́lì tó ń jíṣẹ́ ayọ̀ ọ̀dọ̀ mi ni a rán ọ sí. ó jíṣẹ́ ayọ̀